alihikima alihikima alihikima ètò tó ń kọ́ ni lọ́gbọ́n alhamdulilayi rabbil alamin eléyìí ni mo fi kí wa káàbọ̀ sórí ètò ètò yín alihikima láàárọ̀ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń wò wá ní gbogbo ayé ibi tẹ́ ti ń wò wá akíyín ní kíkí ọlá kíkí ọlá kíkí tá a máa kíra ọlá lè jẹ́ náà wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu òun náà ni kíkí tí ọlọ́run ọba fúnra rẹ̀ tó fọwọ́ sí fún wa wípé ká máa fi kíra wa òun náà ni kíkí tá nẹ́bùwà Muhammad sallallahu alaihi tó rẹkọmẹ́ndì fún wa òun náà ni kíkí kan ṣoṣo tá a lò láyé tá a tún lò nù sáré kọ́dà tá a tún lò wájú ọlọ́run ní gbangba àdájọ́ ọlọ́run kọ́dà náà là á tún lò bàbá dálì jẹ́nà ọlọ́run kó ṣùgbọ́n ọlọ́mọ àlè jẹ́nà eléyìí náà mo fi kí yín láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yẹn tó wa Al-Hikmat láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tọ́mọ́lẹ̀ káàkiri gbogbo a tún pàdé àfáà mi tí àwọn náà ni wọ́n tún wà ń bí pẹ̀lú mi ṣùgbọ́n kó tó kún fojú àfa mi hàn orúkọ mi ni alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà lọ́kalẹ̀ sórí ètò yín ètò wa tá a pè ní alehikima gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lórí ètò yìí mo sọ fún wa wípé nínú àwọn tá a máa gbé yẹ̀wò òun náà ni àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ tí islam kọ́ wa tí ìjọmọlúàbí ó fi jẹ jáde nínú wa wa hmm, àwọn ẹ̀kọ́ ìwà póríṣiríṣi ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run tó dá wa ẹ̀kọ́ pẹ̀lú àwọn ànábì ọlọ́run ẹ̀kọ́ pẹ̀lú ànábì Muhammad fún rẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú ara wa ẹ̀kọ́ pẹ̀lú àwọn ọmọ ìyá wa ní Islam ẹ̀kọ́ pẹ̀lú àwọn ẹlẹ́sìn míì tí kìí dẹ̀ ẹsẹ̀ lẹ́sìn wa gbogbo ẹ̀ pátápátá ni Islam yanjú fún wa níjẹjọ́ a ti yanjú ọ̀rọ̀ nípa ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ìdí ìyá mo tún fẹ́ gbé àfa mi wa léèrè náà bákan náà fadila Sheikh al-Imam Ahmad Imotola baba ibn salama sàmúra alẹ́. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu ọlọ́run sọ̀bà àdúró tì yín ọlọ́run ní fi yín sílẹ̀ ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run. lẹ́nìí àìpé níjẹ̀jọ́ ẹ ti bá wa yanjú ọ̀rọ̀ nípa adab ma'alai ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run òun náà ni tọ́pìkì tá a yanjú níjẹ̀jọ́ lẹ́nìí àwọn afẹ́ yanjú ẹ̀kọ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ǹjọ́ ní ẹ̀kọ́ tá a ti ẹ̀gbọ́dọ̀ bá ǹdẹ́ Muhammad náà lò. Eh, masha allah a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim alhamdulillah wasalaatu wasalaam ala ashrafil rasulillah wa ala alihi wa ashabihi wa man wala a dá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ wa ní ọ̀sẹ̀ tí ó kọjá tí ó kà wá kún ẹrú tí ó wà láàyè láàyè àti láàyè ọpẹ́ Ọlọ́run kí ó gba ọpẹ́ wa. Eh, al adab ma'a rasulillah ní ẹ̀kọ́ pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tí ó ṣe pàtàkì fún wa ni torí pé ọlọ́run ọba sọ pé àti ọlọ́ha wà àti rasul ọlọ́run ní ká tẹ̀lé gbogbo ohun tó bá ti jẹ́ pé látọ̀dọ̀ òun ọlọ́run ni wà àti rasul ó wá ní ká tún tẹ̀lé òjíṣẹ́ bá a bá wá ní ẹ̀kọ́ níbi ìtẹ̀lé ọlọ́run tá a lẹ́kọ̀ọ́ níbi ìtẹ̀lé anabi muhammad àti ìkóṣẹ́ pé eh, torí àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn jẹ́ wọ́n jẹ́ oyé wa pé eh, a man ankara Musa Baba ankara wujud Allah eh, hmm. anabi lọ́lọ́run fi ṣe sábàbí oríire wa bẹ́ẹ̀ bá wa tako ń sábàbí eh, ó ti tako lọ́hùn so hmm. àìwá ní tako ń sábàbí ni ká wá tún bá a ṣe fẹ́ lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ni ká lo ẹ̀kọ́ pẹ̀lú anabi ọ̀nà àwọn ọ̀nà wo wá là á gbà tá a fi ṣe tá a fi lo ẹ̀kọ́ pẹ̀lú anabi àwọn ọ̀nà náà ó pọ̀ àmọ́ tásìkò ò nílẹ̀ gbà àmọ́ àwọn tó jẹ́ ṣàǹkó ńbẹ̀ àkọ́kọ́ ńbẹ̀ náà ni pé àlẹ́ ẹ̀ǹkìyàdù támú wàtọ́ àtùmọ̀tìlákọ́ lẹ́nàbíyí sallallahu alayhi wa sallam àlẹ́ ẹ̀ǹkìyàdù támú kéèyàn gbà yányán wàtọ́ àtùmọ̀tìlákọ́ kéèyàn sì ìtẹ̀lé tí ò tún ní àbí já máa bójú wẹ̀yìn díẹ̀díẹ̀ já máa wẹ̀yìn díẹ̀díẹ̀ nípa ànábì hmm, ẹni bá ti gbà ká gbà fún ànábì tányányán ká sì tẹ̀lé láì wẹ̀yìn wò. láì wẹ̀yìn wò. láì láì láì láì gbé ìyàwó e pé ẹ̀wà òjá àtúnyára wa ń bẹ̀nu ẹni tá à ń tẹ̀lé yìí à hmm. á tẹ̀lé ànábì à á di júbà ìtẹ̀lé ni. Allah. tí ó máa fà wá ìyẹn ni o àmọ́ ẹ jẹ́ à torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam à dárú ẹ̀dá rẹ̀ hmm. ká tó dá hmm. lẹ́yìn bàtà tó wá dá ànábì àtúndárú ẹ̀ mọ́ lẹ́yìn ẹ̀ ẹni tọ́lọ́wọ́n bá dì í dì ṣàlẹ́ṣà tó sì dáa tó pé so títẹ̀lé àkàndá ọlọ́run ni so títẹ̀lé ànábì lọ́lọ́run ọba náà tó fi ń sọ ní alukur'ani pé nkul nkuntum tuhibbuna Allaha tó bá ṣe pé lóòótọ́ lànábì fi ń sọ lọ́lọ́run sì ń sọ ní Al-Qur'ani pé tó bá yẹ pé lóòótọ́ lẹ bá fẹ́ràn ọlọ́run hmm. ẹ̀ lè rọ́lọ́run tẹ̀lé fàtẹ́bì òun ní èmi ànábì lẹ́ tẹ̀lé so níbi títẹ̀lé mi ẹ gbọ́dọ̀ lò títẹ̀lé mi lọ́lọ́run ò bó wà fẹ́ràn yín hmm. yóò sì so a ṣe ìyẹn lẹ̀ kíní níbi ẹ̀kọ́ bíbá ànábì lò ká gbà yányán pé ànábì yóò ànábì ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì ni tẹ̀sídẹ́kùn gbogbo àdìsí tá a bá bá pàdé gbogbo ọ̀rọ̀ ànábì tá a bá bá pàdé ká gbà lódodo. Hmm, lọ́gbọ̀n tí o bá ti takò alukurani. tí o bá ti takò alukurani tí ìsàlámù gbogbo ọ̀rọ̀ tánábì bá mu wa ká tẹ̀lé torí pọ́lọ́wọ́n bá jẹun yé wa pé ànábì yìí o máa yẹ̀ǹtì kò ánilẹ̀ hawa in huwa illa wahyun yuha anabi ò ní sọ̀rọ̀ fẹ́nu anabi ò ní gbé làákàyè anabi ò ní ta bẹ́ẹ̀nì gbogbo tí ń bá ń tẹnu ànábì jáde látọ̀dọ̀ ọlọ́run ni. Mm-hmm. in huwa illa wahyun yuha bánábì ó bá sọ̀rọ̀ oúnjẹ àtọ̀dọ̀ ọlọ́run ni bánábì ó bá sọ̀rọ̀ omi àtọ̀dọ̀ ọlọ́run ni bánábì ó bá sọ̀rọ̀ aṣọ àtọ̀dọ̀ ọlọ́run ni bánábì ó bá sọ̀rọ̀ sísùn ọ̀rọ̀ jíjí ọ̀rọ̀ lílọ ọ̀rọ̀ bíbọ̀ ká ọ̀rọ̀ ẹ̀sìn láti ọ̀dọ̀ ọlọ́run ni a gbọ́dọ̀ ṣe àtẹ̀sídíkù bí kò lè mọ àkàbàrà bíi gbogbo nǹkan ànábì bá sọ fún wa a gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ànábì nínú àwọn ọ̀nà tí a máa gbà ṣe al-adab ma'a ar-rasul ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni ittiba'u nabiyyi fi jami'il aqwal wal af'al hmm, hmm. ká tẹ̀lé ànábì ká kọ́ṣe ànábì ká gbé ànábì síwájú lẹ́ni tá a máa tẹ̀lé fílẹ̀ àkíwá níbi ọ̀rọ̀ sísọ bóòlù ànábì ṣe máa sọ̀rọ̀ Hmm. ànábì a máa pariwo máwọn èèyàn sànábì a máa jágbe máwọn èèyàn sànábì a máa kanra máwọn èèyàn a wádìí bàdàbí bá ṣe wá ń ṣe a máa ṣe ànábì sì ní ànábì lẹ́yìnlọ́lẹ̀ janib ẹni tí ó ó dùn ún approach ni hmm. àtàwọn ọlọ́lá àtàwọn àwọn ralẹ̀ ralẹ̀ èèyàn gbogbo wọn pátápátá ni wọ́n máa dọ́dọ̀ ànábì tí ẹ̀ tí ẹ̀ wá ní ànábì yóò sì sọra ẹ̀ kalẹ̀ wá sí hmm. dédé gbogbo gbogbo àwọn lintalahum law kunta faddan ghalizal qalbi lanfaddu min hawlik ló ń sọ ọlọ́run ló ń ròyìn ànábì pé ah, láàánú àánú tí mo ṣe fànábì tí mi ìṣerú ẹ̀ fànábì kankan òun náà ni pé lintalahum hmm. mo ṣe lẹ́ni tí yóò rọ̀ yóò dùn ún wá sátọ̀ yóò dùn ún bí ní béèrè yóò dùn ún gbogbo nǹkan lára ànábì gbà torí pé láwùkún tàfà zonga lẹ́zọ̀lì kálbí lànfàdùn so irú àgbọ́dọ̀ kọ́ṣẹ́ ànábì fílẹ̀ àkùwàl bó ní ti ṣe máa sọ̀rọ̀ káwa náà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàl àfọ́àl kí làwọn ṣe sí ànábì ànábì oní dáadáa ni ànábì kó tó bá kun tànábì ó jẹ tó bá rẹ̀ ní ebi ń pa ànábì á jẹ pé àwa fẹ́ lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì tá a gbà fún a gbọ́dọ̀ máa ṣe ànábì náà ní àwòkọ́ṣe wa níbi ìwùwà wa náà tí wọ́n náà bá fẹ́ wùwà ìwà bíi tànábì òun ni kò ṣe ẹlẹ́ẹ̀kẹ́ni ní ejìtìnàbù máa ń náà àníwò rasulullah sallam gbogbo tànábì ní ká jìnà sí. Hmm. gbogbo eléyìí ò dáa ẹ gbọ́dọ̀ ṣe ká má ṣe hmm. lọ́lọ́run bá fi ń sọ ní alukurani pé wàmán yóò ṣá kíkẹ́ rasul. Mm min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi ghayra sabilil mu'minina nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa sa'at masira man yushakiki ar-rasul a ẹni bá tún takò ànábì yìí hmm. min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn ìgbà tí òdodo ti fojú hàn ànábì ti jẹ́ àmọ̀ pé ọ̀nà ní igbó ní ọ̀là ní ọ̀nà àgbẹ́ ní èèyàn kan tún wá takò ànábì Ah, hmm. ọlọ́run ní gbẹ́ni bá ṣe bẹ́ẹ̀ nùwálìhí wàyẹ tẹ̀bí gẹ́rà sẹ́bí lè mú mi nìyẹn ó wá ní ojú ọ̀nà táwọn ọmọ ọ̀sẹ̀ àwọn tó ń pe àwọn ọmọ mi ní àwọn gọ̀ǹgọ̀sù àwọn dìdìrìn àwọn tó ń hmm. já àwọn tó ń já. torí pé ní bá ti sọ pé tọlọ́run lòún fẹ́ ṣe ń bi tá a lo ayédèyí nísìn hmm. òótọ́ lòún fẹ́ máa lò á gbé kínní wa à mi ò ní lè ṣe ẹ má bínú wọ́n retí kó sọ pé a máa ṣe àkíní tí ó sì ba nǹkan náà jẹ́ àmọ́ gbogbo ẹni bá ti jẹ́ lóòótọ́ níbi tá a lọ ayé nísìn dìdìrín ni kò já èdè yẹn nìyẹn kò já. tó bá fi bíráìbù lọ tó lóun ò gba bíráìbù tó lóun ò gba eléyìí ah, ah, ò já ọ̀gá ò já ọ̀gá yẹn ò já ah. so gbogbo ẹni bá kọ̀yìn sí ntànàbí mu wa tó wà rò pé òun já ọlọ́run nínú wa lè yí máa tàwálà wà ní sílẹ̀hì já ànàmá wà sá àti màsíra ibi ìgbẹ̀yìn onítọ̀hún ò ní da ọlọ́run so agbọ́dọ̀ tẹ̀lé ànábì níbi tó bá kọ̀ ká tẹ̀lé ànábì níbi tó bá pè tó bá pa láṣẹ nínú ọ̀nà tá a tún máa gbà bá ànábì lò òun náà ni pé mahabbatu nabi sallallahu alayhi wa sallam akithara min nafs walmal waliwaliden wannas ajma'in ká fẹ́ràn ànábì mm, mm. ká fẹ́ràn ànábì ká fẹ́ràn ànábì akísára min mahabbati nafs ju bá a ti fẹ́ràn ara wa lọ. Allah. ṣẹ́rí ṣẹ́rí gbólóhùn yẹn ká fẹ́ràn ànábì ju bá a ti fẹ́ràn ara wa lọ yẹn tọ́píìkì kan tó ṣe pé tá a bá jókòó lórí ẹ̀ á padà rí i pé àṣé ìfẹ́ tọ́lọ́run ni a fẹ́ràn ànábì jura wa lọ àṣàrà wa lọ́lọ́run ni a fẹ́ràn lára ànábì torí pé látara tó ọba ti fẹ́ràn ànábì yẹn orí ọlọ́wọ́ máa tọ̀ ọ́ wá. ara tiẹ̀ náà ló dẹ̀ ń fẹ́ torí pé ayé ànábì ò wálé ayé wá sáyé tiẹ̀ ayé wa ló wá mójútó. Hmm, hmm, hmm. ẹja ẹja ẹja ìyẹn ò máa jẹ́ tọ́pìkì ọjọ́ mi so ká fẹ́ràn ànábì ju ara wa lọ lẹ́yìn ara wa ká fẹ́ràn ànábì ju dúkìá owó tá à ń lé yẹn ká fẹ́ràn ànábì jù lọ al adab ma rasulillah nínú ẹ̀kọ́ tá a fi bá nàbí lónìí bákan náà ká fẹ́ràn ànábì ju àlìwàlídẹ́yìn àwọn òbí wa a gbọ́dọ̀ fẹ́ràn ànábì ju wọn lọ gbogbo ayé wa nẹ́ẹ̀sà àjùmọ̀in a gbọ́dọ̀ fẹ́ràn ànábì ju gbogbo ayé lọ torí ànábì ó jẹ́ oyé wa nínú àdìsí kan tí wọ́n gbà wá látọ̀dọ̀ Anas Anas ni ó ní ànábì sọ pé la yu'minu ahadukum ẹnìkan tó bá pẹ̀rẹ̀ ní mùmìnì à nígbà ní mùmìnì kì í ṣe mùmíní lóòótọ́ àtà àkúnà àhábà ilayhi min wàlídìhí wà wàlàdìhí wà nasa ajma'in àfi nígbà tá a bá tú ẹrù ẹ̀wò tá a tú ọkàn ẹ̀wò tá a rí pé ah, ìfẹ́ tó ní sí èmi Muhammad ó jùfẹ́ tó ní síra rẹ̀ lọ ó jùfẹ́ tó ní sáwọn òbí rẹ̀ lọ ó jùfẹ́ tó ní sí dúkìá rẹ̀ lọ ó jùfẹ́ tó ní sí gbogbo ayé lọ. nínú àwọn adab ma'a rasulillah nínú àwọn ọ̀kọ́ tí a máa gbà tí a máa lò pẹ̀lú anabiwa muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ tá a máa lò pẹ̀lú muhammad sallallahu alaihi wasallam òun náà ni itikhazu nabi sallallahu alaihi wasallam alqudwat alhasana. masha allah bàbá kẹ tó hmm. túbẹ̀ yẹn o yẹ lólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá nílé orí ètò alihikima ní àwà tí bàbá wa ìmọ̀tọ́lá tí wọ́n ti ń yànnà ọ̀rọ̀ fún wa nípa al rasul ẹ̀kọ́ pẹ̀lú ànábì báwo là á ti kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀kọ́ òun ló yẹ ká lò pẹ̀lú ànábì gbogbo ẹ̀dá ni wọ́n ti ń ṣàlàyé fún wa lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn wọn ti wá bá a débi pé ittakhadhu rasul qudwatan la ilaha illallah ẹ̀yin ẹ̀wà ẹ̀jẹ̀ ká dókè lọ́hùn náà gbẹ̀tà bá padà dé bàbá wa wàá yànnà náà fún wa báwo la ṣe mú ànábì láwòkọ́ṣe báwo la ànábì sí jáwòkọ́ṣe wa kí láwò lára ànábì táwọn náà máa kọ́ṣe rẹ̀ ẹ̀jẹ̀ àdókè lọ́hùn kábọ̀ náà ẹ̀sìn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al Hikmat bàbá wa fatala sheikh imam ahmed imatola àwọn lèmi àti wọn jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí tọ́pìkì tí a yanjú lónìí tí a pè àkọlé rẹ̀ ní ẹ̀kọ́ pẹ̀lú ànábì ẹ̀kọ́ pẹ̀lú ànábì ni bàbá wa ìmọ́tọ́lá yanjú fún wa o àwa ti bá a débi wípé ìmú ànábì ní àwòkọ́ṣe lọ́nà wo láàfin gbà má ànábì láwòkọ́ṣe fa. Eh, alhamdulillah ẹ tẹ ẹ bá ṣàkíyèsí gbogbo ohun tá à ń sọ bọ̀ náà ó ń jọmọ pé ká tẹ̀lé ànábì ká sì gbá ká ṣàwò gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọ̀nà tí a gbà lo ẹ̀kọ́ pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá a ṣe sọ béèyàn bá ń báyàn lò tí ò bá fẹ́ kọ́ bá a lò ẹni téèyàn ń bá a lò yẹn tó bá tiẹ̀ tó bá ń tẹ̀ ẹ́ mọ́ra tó bá ń tẹ̀ ẹ́ mọ́ra kò ní tó bá àwọn àǹfààní tó yẹ kéèyàn jẹ lára ẹ̀ kò ní kò ní séèyàn àmọ́ gbogbo ẹni tá a bá ń bá lò tá a bá ń fẹ́ kọ́ bá a lò kódà àǹfààní tààrù kan yóò tarí ẹ̀ yóò tarí ẹ̀ sọ́dọ̀ wa gbogbo eléyàá máa ṣẹlẹ̀ al-adab ma'a rasulillah nínú àwọn ọ̀nà tá a máa gbà lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì òun náà ni ittikhazu rasulil qudwata alhassana ẹ̀ tán bá ń léèyàn máa ń ní role model èèyàn máa ń ní àwòkọ́ṣe gbogbo apáta hmm, ẹni tó gbọ́dọ̀ jẹ́ role model àwa mùsùlùmí àti gbogbo ẹni tí ń bá tó bá jẹ́ olùtẹ̀lé ànábì Muhammad òun náà ni ká gbé ànábì síwájú ní role model wa tẹ́ bá wo ayé alukur'ani tọ́lọ́hún sọ nínú suratul ahzab ọlọ́run ní làkọ́dí kẹ́ẹ́nà làkóm fi rasulillahi uswatun hasana lára ànábì yìí ni àwòkọ́ṣe tó dáa jù láyé wa èèyàn a máa ní àwòkọ́ṣe tó tó tètò sí èèyàn a dẹ̀ máa ní grand àwòkọ́ṣe pé á ah, ẹni tí mo tí mo ok mo fẹ́ dàbí lágbájá béèyàn bá múrò bàbá wa sheikh adam hmm. rahimahullah téèyàn bá mú wọn ní uswa hasana èèyàn àwọn a máa jẹ́ usiwa ìtòsí hmm. torí bàbá wa maulana sheikh adam fúnra wọn náà àti bàbá wa Kamaluddin ni àti bàbá Lágbàjì ni gbogbo wọn ẹ̀yin náà àwọn náà mà náà bì ní àwòkọ́ṣe ni hmm. so ìyẹn á máa wá mú àwòkọ́ṣe tòsí ìyẹn á sì máa ní àwòkọ́ṣe ultimate àwòkọ́ṣe àwòkọ́ṣe ti jìnnàjìnnà hmm. so gbogbo wa pátá gbogbo ògbésẹ̀ wa gbọ́dọ̀ agbọ́dọ̀ mú ànábì wa Muhammad láwòkọ́ṣe torí ara ẹ̀ lọ́lọ́run ọba ti ń sọ fún wa pé fíhì uswatun hmm. hasana ara ẹ̀ làwòkọ́sí tó dá wa liman kana yarju Allaha fẹ́ni bá fẹ́ bèmí ọlọ́run ọba pàdé ní dáadáa tó sì ń retí èmi ọlọ́run tó sì ń retí ọjọ́ ìgbéná alikiyama àgbọ́dọ̀ láwòkọ́sí tó dá pẹ̀lú ànábì nínú adabu ma ar-rasul ká gba ànábì ká lu ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ òun náà ni atẹ́sílẹ̀m lè hókìmẹ̀ nàbíyí sallallahu alaihi ká gbà fún gbogbo ẹjọ́ tá ànábì bá dá tí nǹkan bá ṣẹlẹ̀ láwùjọ tá a ti rírú ẹ̀ tó ṣẹlẹ̀ láyé ànábì tá a rádìísì fún tá a rí àyà alukur'ani fún ẹ ká fi sẹ́tù gbogbo tó bá ṣẹlẹ̀ ká mọ̀ wá lọ bòmí. lápèjúwe ọ̀rọ̀ ogún pínpín ṣẹ́mọ̀ nínú tí gbogbo wa sábà ńlẹ̀ wa nìkan ní ìdí igi ànábì sì ti mú ìdájọ́ ànábì ti mú èyí tó dáa jù wá lọ́nà tá a gbà pín ogún ó ti mú wá fún wa náà alukur'an ìbẹnu sunna ní muhammad sallallahu alayhi wa sallam ká wá gbà ká ju gbogbo gbogbo tá a láàmọ̀ gbogbo ọgbọ́n tá a gbọ́n gbogbo òye tá a ní gbogbo sáyẹ́ǹsì tá a níyẹn ká fìyẹn lẹ̀ ká wá tẹ̀lé tànábì yẹn kó jẹ́ pé tànábì o la gbà fún hmm. lọ́lọ́run bá fi ń sọ nínú súrọ́tù nìsà ọlọ́run ní fàlà wàrọ̀ bíkà láàyò mìíràn ànábì wọn tán bá pèrè àwọn ní mùmìnì mò ń jẹ́ ó dá ẹ lójú pé wọn yìí ṣe mùmìnì àtayọ hakimu kàfíìmọ ṣàjára bainahum àfi ìgbà tí wọ́n bá fi wà ànábì ṣe wọ́n bá fọ̀rọ̀ rẹ̀ àti wọ́n gangan tán bá fi ẹ parí ti ń ṣẹlẹ̀ láàrin wọn rúgùdù tí wọ́n ń fà tán ń fà sọ́tún fà sósì yẹn àfi ìgbà tán bá fọ̀rọ̀ wà ànábì yanjú ẹ̀ tí wọ́n ní tí wọ́n ní eh, according to kinní kan according to Abraham Lincoln eh, according to eh, Socrates according to eh, John Locke hmm. táwọn máa wá nǹkan kan kiri táwọn tó padà wá sọ́dọ̀ wà nábì kí ni wọ́n lọ́hùn sọ kí lànàbì sọ tọ́mọ wa fi dá súnmọ́ láyé jìdó fi anfusi him hmm, harajan mímọ́ conduit tí wọ́n wá níkùn ìkùn. fún àníkùn sínú lórí tó bá bá dáhùn tó bá dáhùn lórí ẹjọ́ tó dá wáyù sẹ́lẹ̀ mọ́ tẹ̀sílẹ̀ mọ́ tí ó dìgbà tí wọ́n bá gbà tán yányán tí wọ́n juwọ́ lẹ̀ pé ṣé n tànà bíi sọ nìyẹn ó dà ó ti mi mm, mm. nínú àdábù máa rọ̀sọ̀lì ọ̀nà nínú àwọn ọ̀nà tá a gbà lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì ni tá a pé ah, a ti gbọ́ pé ànábì ló sọ mm. ṣànábì ló sọ ó dà mo ti juwọ́ mo ti ju sẹ́lẹ̀ ń tà ń fà yẹn tèmi ni mi ò ní gbà yẹn tíwọ náà ló ò ní gbà yẹn tó bá ti di pàànà bíi wí bá dẹ̀ ṣe sùúrù báyìí lànà bí sọ. àwọn bàbá wa àwọn bàbá wa nílọrin lọ́n jarí wọn pé tí wọ́n bá ẹgbẹ́ tí wọ́n bá ẹnìkan ṣe ọ̀ṣọ́ kìíní kan nínú lórí tiktok ọjọ́ bí ẹ̀fẹ̀ ni hmm. àmọ́ òótọ́ ọ̀rọ̀ ni ó ní tí wọ́n tó bá bínú lọ́rin èsì gbèsè ńlọrin tó hmm. bínú tó ń bínú tó ń bá sọ pé àìsàlátù fò sí ọlọ onítọ̀ bá ti bá wọn sàlátù ní pẹ́rẹ́ olóòrò owó náà gbàjọ náà. láìlá ìlọlá láìlá. olùdókòwò tó wà sọ pé àìsàlátù fò sí ọlọ́mọ báyìí pé àìsàlátù hmm. máa sàlátù hmm. àtọ àwọn tó sẹ̀ wálẹ̀ ọlọ́mọ bá fìrí jù wọn ó sì kúrò aláwọ̀ fún wọn. olùmọ̀ àwọn bẹ̀ pariwo láwọn mẹ́ta ọlọ́kàn rẹ̀ ó ti rọ̀. máṣà Allah máṣà Allah máṣà nígbà tí wọ́n ti. ànábì ni wọ́n fi yanjú gbogbo nǹkan. wọ́n ti fa ànábì yanjú. sallallahu alaihi wasallam. nínú àwọn ọ̀nà tí àgbà ní ẹ̀kọ́ pẹ̀lú ànábì muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. ọlọ́run jaari igun àbá ọlọ́run ànábì lọ́dọ̀ ọlọ́run wàlá láàyè ilàlá ẹ ti rí kéèyàn fẹ́ràn ànábì hmm. oore mbẹ́mbẹ́ púpọ̀ kéèyàn máa sàlátù fún ànábì hmm. oore mbẹ́mbẹ́ púpọ̀ hmm. ẹ wò ya kan ní àìpẹ́ yìí gbà tí àwọn alálàájì ń lọ mọ́kà nílọrin náà ní kíní tẹ̀lẹ̀ yáyà sin àwọn lọ tó wá kọrin kan báyìí ẹ bá ń sọ fún muhammad o ẹ bá ń sọ fún wọn máa pé mi náà ń bọ̀ wákà ni lọ dá táwọn kan sì gbọ́ pé ah ìyá yẹn ò ní ká ah, maka bínú lọ o hmm. owó maka bínú lọ ẹ bá ń sọ fún o pé mi ò sa gidi owó ni n ò ní o èmi náà ń O owó maka bínú lọ ẹnu bó ti wí àwọn tí ó sì maka sí la ilaha illallah. wọ́n ní ká máa lọ lè sáré ṣe passport rẹ̀ báyìí báyìí báyìí báyìí ajé wa Oríyọmí Hamzat nìbàdàn eh. wọ́n dẹ̀ gbowó kalẹ̀ fún tó yá pé ká yá pápápápápá ọlọ́mọsàbà wa sanwó lẹ́sàn-án rẹ̀ ọlá nẹ́bí lọ́dọ̀ ọ̀rọ̀ pàtó wọn á interview ìyá yẹn ibi tí mò ń lọ nìyẹn o pàtó wọn á bèèrè lọ́wọ́ ìyá yẹn ìyá yẹn wá sọ bóun ti máa ń sàṣà láti fà nẹ́bì tó bóun ṣe máa ṣe máa dú ó tún ṣe máa dú yẹn mm, mm. bóun ṣe máa wọ́n á wò pé ah wàláì tàláì tẹ bá Mm-hmm. tó dún ní masalatu eh. ọ̀rọ̀ o gbogbo gbogbo gbogbo nǹkan tó tó ṣòro sí báwọn èèyàn yóò máa rọrùn fún ni. Eh, eh, mi mọ̀ bóyá àsìkò gbà wá ni mo ka tírà kan nípa arákùnrin kan tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tó wá yáwó hmm. láti fi gbé bísínẹsì ẹ̀ dìde ara ilẹ̀ lárúbáwá ni ó wá tún yáwó náà gbogbo bísínẹsì náà gbogbo ẹ̀ ṣe kọ́ ni gbèsè wọ̀ lọ́rùn gbogbo ọjọ́ tó dá gbóhùn ó dáwó padà kúrò lọ́ba kó ọjọ́ náà lọ lé ẹjọ́ adájọ́ wa owó ńkọ́ lòun ò san wọ́n ní kó lọ tì mẹ́wọ̀n tó bá ní ẹjọ́ gbà mí láyè kí n dágbére nílé pé ọ̀rọ̀ ti bẹ́yìn yọ tọ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí èmi ti wọ́n ti ní kí wọ́n ó gbà tó wá délé adájọ́ wa ní ó dà wọ́n fún ní èní tó bá dọ̀la kó padà sí wá sí ilé ẹjọ́ ó délé ó sọ̀rọ̀ náà lójú ìyàwó àtàwọn ọmọ ìyàwó bá ní já kúkú falẹ̀ yìí já fi ṣàṣàlátù á já ibi tọ́rọ̀ dé yìí tó wọ ò bá tún wá sí ilé ṣé nǹkan ò dàrú tán yányán báyìí wọ́n bá wọ́n ṣe àsálàtù ní títí ilẹ̀ mọ́ nígbà tí ilẹ̀ mọ́ tó kù wọ́n lọ kí àṣùbà arákùnrin yìí gbàgbé sùn lọ ànábì wa yọ sí lójú oorun ànábì wa ní lọ lágbájá ọba núùlú náà hmm. lọ pé a kí i o àsálàtù tí máa ń ṣe lálaalẹ́ fún wa kò rántí ṣe talẹ́ àná hmm. àmọ́ àwa èmi ànábì mo gbà á pò ṣe é gbèsè tó jẹ gbèsè tí wọ arákùnrin yìí jẹ ni mo ní kó bẹ́ẹ̀ san ilẹ̀ ó jí sáré kásùbà ó gbalẹ̀ ọba lọ kò rírú ẹ̀ rí ó dọ́dọ̀ ọba ó ní ọba wọ́n ní kí ló dé mo fẹ́ rọ́ba ni ọ̀rọ̀ pọ̀ nbẹ nígbà tó wá déwájú ọba ó ní ọba mo rà nábì ni nígbà tó bá gbọ́ pé rà nábì ara ọba wà ó pé ọwọ́ ah, rí ànábì ọba ni mo rí ni ó ní kí n ó ní àkókò ó ní sọ pé àsálàtù tẹ máa ń ṣe fáwọn ní alaalẹ́ one thousand tẹ ẹ máa ń ṣe lálaalẹ́ ẹ ṣe talẹ́ àná ọba hmm. wa wojú àwọn ẹ̀mí wa pé òótọ́ mà ni mi ṣe lànà lóòótọ́ hmm. nígbà tó wá sọ gbogbo ẹ̀ tán ó wá ní ànábì ní mo jẹ gbèsè bá ànábì wá ní kí ẹ o lọ́ba ni èló ni gbèsè torí pé n tó sọ yìí bẹ́ẹ̀ lórí lóòótọ́ bí iye mọ̀ ṣe lálálẹ́ àmọ́ iṣẹ́ gbomi lánàá ibi tí mo ti ní jókòó pé kí n ṣe orí oúnjẹ ni mo gbàgbé sùn lọ sí. sallallahu alayhi wa sallam. kò wá tán síbẹ̀ o yàrá àwọn tó wá jẹ́ ń gbèsè pátápátá gbogbo wọn ni wọ́n rà nábì. ẹni tó jẹ́ ń gbèsè náà sáré nígbà tó dé kóòtù lọ́ọ̀yà á ní òun rà nábì mọ́jú ó ní kí n san gbèsè ẹ. o gbọ́dọ̀ lẹ́sẹ̀ wọn ẹni tí wọ́n jẹ́ ó sáré wá nu kóòtù ni pé adájọ́ ẹ má ràn lẹ́wọ̀n ẹ má ràn lẹ́wọ̀n mo rí ànábì mọ́júmọ́ ẹ̀ní mi ò rá ànábì látijọ́ tí mo ti dáyé rí mo rá ànábì mọ́júmọ́ ẹ̀ní ànábì ní kí n yá fi ẹ̀. Allah Allahu akbar. látara ah, salatu. sọlù aleyhi wa sallimu taslima. sallallahu alayhi. ẹyà wa ẹ jẹ́ ká máa lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì pátákì jù ẹ jẹ́ ká máa ṣe salatu fún ànábì wa Muhammad sẹ́ni ẹ̀kọ́ ńlá la kọ́ láàárọ̀ yìí